أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفثه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته A dá tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà ni a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama a bẹ̀ ọlọ́run àlékún àgbọ́yé ẹ̀sìn àlékún yìí máa tẹ̀lé tọlọ́run tànábì ọlọ́run ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa àtàwa àti gbogbo àwọn àrọ́mọdọ́mọ wa ọlọ́run ṣe wá ní mùsùlùmí òdodo nígbà tá a bá wá báwọ ọlọ́run káwọ́ abọ́ lẹ́ni tó ti yọ́nú sí tí yóò ti ráforíjìn ìwọ ọlọ́run gbà làlá haúlà wàlà quwwata illa billahi al-aliyyil azim láì ní fi àsìkò wa ṣòfò. So agbọ́nrin tí à ń lọ agbọ́nrin méjì òun ni wọ́n dàpọ̀ tí wọ́n ní ká fi sọ̀rọ̀ lénìí òun náà ni mọ̀rọ́kọ́bà wà mọ̀hásábàtú nafs mọ̀rọ́kọ́bàtú nafs wà mọ̀hásábàtú nafs méjèèjì ní í ṣe pẹ̀lú ẹ̀mí wa hmm? kí ni jẹ́ mọ̀rọ́kọ́bà almọ̀rọ́kọ́bà wàmàlì mọ̀hásábà kí ni sì ń jẹ́ mọ̀hásábà bó o láàṣẹ máa lo méjèèjì pẹ̀lẹ́mi wa tá a fi jẹ́ mùsùlùmí òdodo tá a fi jẹ́ ọmọlẹ́yìn anábì wa Muhammad sallallahu alayhi wa tòótọ́ bó o làwọn aṣíwájú rere fún wa báwo ni wọ́n ṣe gbọ́yé báwo làwa náà ṣe fẹ́ lò lásìkò tiwa yìí náà àti gbogbo àwọn nǹkan míì eléyìí tí ó tún jọmọ́ ìyẹn ni ó jẹ́ kí a máa ṣe àlàyé nípa almuraqaba walmuhasaba àwọn àáfàá wa wọ́n ti ṣàlàyé tó pọ̀ fún wa lórí n tá à ń pè ní muraqaba yìí àti n tá à pè ní muhasaba a máa mú ní kọ̀ọ̀kan níwọ̀nba bí àsìkò bó ṣe gbà wá mọ́. alalama sheikh muhammad bin sọ́lé al-Uthaymin bàbá wa àfa àgbà nínú tírà àwọn sẹ́ríù riyadi sọ̀lẹ́yìn bàbá ń ṣe àlàyé fún wa pé tá a bá ń sọ̀rọ̀ mọ̀rọ̀ kọ́bà gbólóhùn yẹn mi tí ìfẹ́ tún Yorùbá nǹkan méjì òun ló ṣe kíni o òun ló kó sínú. No nǹkan méjì òun ni mọ̀rọ́ kọ́ báyìí òun ló kó sínú tá a gbọ́dọ̀ gbọ́yé nǹkan alákọ̀ọ́kọ́ nínú tó kó sínú kí n tó mú ìtumọ̀ tí àáfàá wa onímìnà ájú muslim bàbá abubakar jabir alijazairi kọ́lọ́n kó bá ní sọ àwọn àáfàá yìí ní ẹ̀san olóore bàbá níta bá ń sọ̀rọ̀ mọ̀rọ́ kọ́bà bàbá sọ́lé alùfẹ́mìn wọ́n ní wàlmọ̀rọ́ kọ́bà làháwà jihani wọ́n ló ní ojú pọ̀nà méjì torí pé tá a mọ̀ sí múrọ̀ kọ́bà ni pé kéèyàn máa sọ ọlọ́run níbi gbogbo tó bá ń ṣe kó sì gbàpọ̀ ọlọ́run ọba ṣe kí ni ó ń rí òun ó sì ń sọ òun èyí ni múrọ̀ kọ́bà àṣẹ ní ìsìn ẹnìkan tó fẹ́ jalè tí múrọ̀ kọ́bà to nerves tó bá ń bẹ fún un mọ̀rọ́ kọ́bà ó ti tírẹ́ẹ̀nì ẹ̀mí ẹ̀ pé a ọlọ́run rí mi mi gbọ́dọ̀ jalè even kan tí mo jí owó rẹ̀ kọ́mọ̀ rí mi ọlọ́run rí mi èèyàn fẹ́ jí oúnjẹ jẹ ẹni tó lóúnjẹ ò sí ń bẹ̀ mọ̀rọ́ ó ti kọ pé àyè máa jí oúnjẹ olóúnjẹ tọ́rọ́ lọ́n ṣe kíni o ọlọ́run rí mi èèyàn ń sọ ọlọ́run nu pẹ̀lú pé èèyàn gbàgbọ́ ọlọ́run ṣe kíni o orí yàn àwọn tí ń jíwò nàìjíríà ká ní wọ́n bá lọ ní Morocco bá two nerves wọ́n gbà pọ̀ ọlọ́run ṣe kíni o ọlọ́run rí àwọn Morocco bá two nerves yẹn òun làwọn èèyàn bíi Professor Olóyèdé tó jẹ́ olórí jambu láàrin ọdún àkọ́kọ́ tí ọkọ̀ jẹ́ registrar jambu tó lọ kó five billion bílíọ̀nù márùn-ún ó sì lọ jù sákàǹtì Nàìjíríà kò ṣẹlẹ̀ rí nùtà Nàìjíríà torí pàáfà lòun tó sì mọ̀pọ̀ ọlọ́run ọba ń rí òun tọ́mọ̀ pé òun ó dùn òun wájú ọlọ́run lójú ó kówó yẹn lẹ̀ wọ́n tún wá ń bí gbé àkéése pé ẹ̀fowó kún iye tán ṣe tẹ́lọ́là àfowó kún àsọwọ́ tí máa ń jáde tẹ́lẹ̀ táwọn kan máa ń ṣe kí ni o tí wọ́n máa ń jù sápò tí wọ́n ò ọlọ́run wọ́n wá ní kan pro gbogbo àwọn past registrars àwọn tó ti darí jamboree torí wọn ò mọ tí ń jẹ́ mọ̀rọ̀ ọkọ̀ bá tú nafs wọn kí ẹ̀mí èèyàn kọ́ mọ̀ wípé gbogbo ibikíbi tóun bá wà ọlọ́run ṣe kí ni o ọlọ́run wà ń bẹ̀ ọlọ́run bẹ níbẹ̀ ọlọ́run rí òun kéèyàn náà wá máa ṣe gbogbo nǹkan bí ìgbà tọ́lọ́run pẹ̀lú ẹ̀ ìyẹn ni ó jẹ́ èèyàn máa kírun tí ò ní máa ṣeré lórí ìrun tọ́rọ́gbàpọ̀ ọlọ́run bá ń rí òun èyí ọ̀jẹ̀ kásìkò ó tó téèyàn lọ kírun tí ò ní rò pé ọlọ́run ṣe kò sí wá ń mi ò sí wa ò sí ń mi ò sí ń bẹ̀ ẹ

ojúpọ̀nà àkọ́kọ́ àǹtùrọ̀ kíbà lọ́à azawajal òun ni kíwọ gangan kọ́ ọ máa sọ ọlọ́run kìí ṣe pọ́ ọmọ protect ọlọ́run àbọ̀ ọmọ safeguard ọlọ́run àbọ̀ ọmọ secure ọlọ́run là ń sọ àṣé gbogbo ń tọ́ ọba ti ń ṣe ọmọ kàmínú ọlọ́run bẹ̀ mọ̀pọ̀ ọba ń bẹ̀ ń bẹ̀ ọba ń rí àṣẹ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé ìwọ gangan o máa sọ ọlọ́run níbi gbogbo tó o bá fẹ́ ṣe ó fìgbà pé o gbọ́dọ̀ ṣe bọ́lọ́n ṣe fẹ́ kó o ṣe ni wàlíwájú ìfáàní anna Allah ta'ala rọ̀kí bọ́nà àlẹ́kà ẹlẹ́kẹta àbí ẹlẹ́kejì òun ni pọ́wọ́ àmọ́ pé dájúdájú ọlọ́run fúnra ẹ̀ gan ọba tó mọ ohun tó ń ṣe ni ọba arínúròdè ni ọba tọmọ tí ń sọ wúlẹ́wúlẹ́ kúlẹ́kúlẹ́ tí ń sọ nínú gbáàyà rẹ ni èyí ò ní òní já máa ron tí ọ̀dà kò ní já ṣe tí ọ̀dà bàbá wọ́n ní tọ́ba rí bẹ́ẹ̀ farọ́kìbì láà fi áàdì ìlímọ̀ wá dì àsàlásàtì àsọ́ọ̀mọ̀ kaminú ọlọ́run ọmọ sọ ọlọ́run lọ́nà mẹ́ta yìí fífi ìlíkà iṣẹ́ rẹ tó o bá fẹ́ ṣe o fẹ́ kírun o fẹ́ gbààwẹ̀ o fẹ́ ṣe sọ́dákọ̀ o fẹ́ lo hijab o fẹ́ dárun gbọ̀n sí ṣòkòtò rẹ fẹ́ fò òkè o fẹ́ ṣètọrẹ àánú o fẹ́ fáláwẹ̀ lóúnjẹ o fẹ́ lọ Mákà o fẹ́ ràn yàn lọ Mákà o fẹ́ kọ́ mọ́sálásí ó fẹ́ kírun mọ́sálásí gbogbo iṣẹ́ téèyàn bá ń ṣe láyé ọmọ sọ́lọ́run bá ń bẹ̀ wà fi kọ́ọ́líkà ọ̀rọ̀ tó o fẹ́ sọ jáde lẹ́nu sọ́bà tọ́lọ́run ṣé tó o bá sọ kò lè fàbínú ọlọ́run a máa sọ ọlọ́run bẹ́ẹ̀ wà fi kọ́lbíkà ẹ̀mí rẹ ó tó máa sọ ìwọ tó ń fẹ́ mi rọ aburú pé tí n bá ti lágbájá kí n gún lọ́bẹ̀ tí n bá rí lágbájá kí n tiẹ̀ réèpù ẹ̀ kí n bá tiẹ̀ rí lágbájá kí n ṣàbúrú pẹ̀lú ẹ̀ tó o bá ti ṣe mọ̀rọ́kọ̀ bá tu nerves tó ń sọ ọlọ́run níbi gbogbo nǹkan tó gbà náà dẹ̀ ń sọ ọkàn ó tún sọ fi ro aburú tó fi odidi yóò wà pé fún yàn bàbá níyẹn lọ́fà tọ́já sí pé ìlànà bí wasallam anil ihisani nígbà tí wọ́n bi ànábì nípa pé kí ni ti ń jẹ́ dáadáa ṣíṣe kí là ń pè ní dáadáa anábì sallallahu alaihi wasallam ó ní àǹtá àbúdà lọ́ha ka anna katara àǹtá àbúdà lọ́ha ka anna katara òun náà ni kó o máa jọ́sìn fọ́lọ́hun kó o máa sin ọlọ́hun bí ìgbà tá ń rọlọ bí ìgbà tó ń rí ọlọ́run báyìí jẹmọ́ téèyàn bá rí sọ́jà tí sọ́jà gbé ìbọn dání if you move an nature will shoot you tó gbé ìbọn dání pé tọ́ ọ bá ń kírun tọ́ ọ bẹ́ ilé wọ̀tọ̀ owó sì máa tọ́ ọmọ séèyàn wọ̀ tàbí òní wọ̀tọ̀ kò ní wo ṣùgbọ́n tó bá gbàgbọ́ lọ́wọ́ bá ń rí ọ ọmọ ṣe lọ́wọ́ bí ìgbà tó lọ́wọ́ rí ọ ọkàn rẹ wà ń bẹ ẹnu rẹ ọ̀sán tó yẹ kó sọ fàyínlàm tẹ́kùn tààrọ̀ tí wọ́n ọ̀bà wá rí ọlọ́run fàyínà wúyàrá ọkà dájúdájú ọlọ́run ṣe kí ni orí ọ tí wọ́n ọ̀bà rí ọlọ́run ọlọ́run ṣe kí ni orí ọ àáfàá wa sọ́lẹ̀ àlùfẹ́mìn ọlọ́run bá ní san wọ́n lẹ́sàn rí bàbá ní tó bá wá rí bẹ́ẹ̀ máa sin lọ́run o kàánà kàtàrọ́ ù wàtúṣà ìdùhù rọ́ àyà àìn máa ṣe lọ́n bí ìgbà tó ń fojú rẹ méjèèjì rí báyìí bó ti ẹ̀já sí pé tó ọ̀bá wá rí ọ wà á lọ sí level two level two ni pé ọlọ́run rí mi èmi ò lè rí láyé ń bì torí pé látò dìríkù lẹ́ àbí sọ wàhú àbí dìríkù lẹ́ àbí sọ̀rọ̀ ojú kankan ò lè rí ọlọ́run nílé ayé ń bì ṣùgbọ́n ọlọ́run rí gbogbo wa tó bá wá di á rí ọlọ́run ọlọ́run jẹ́ ajẹ́ kan nú àwọn tí ó rí bàbá nírú ìjọsìn yìí ah, èyí ò ní ọmọ túmọ̀ sí pé à ń ṣe nítorí ìtọ́lọ́run à ń tàn mọ́ orí látọ̀dọ̀ ọlọ́run apáyà ọlọ́run abẹ̀rù ọlọ́run irú ìjọsìn yìí ni ó sọ di mùsùlùmí òdodo ẹni tọ́mọ̀ pọ̀ ọlọ́run ọba róhun tóun náà sì ń rí ọlọ́run nínú gbogbo tó bá fẹ́ ṣe kì í ṣe pé ó rí ọlọ́run páyìpọ́ ọlọ́run ló wájú mi yìí báwọn kan ṣe máa ń wọn jẹ pé ẹ̀mí olúwa ń bò sọ̀rọ̀ ẹ̀mí èṣù ní bọ́ sọ̀rọ̀ èṣù ẹ̀mí olúwa ṣùgbọ́n ẹni tó bá ń ṣe tára rẹ̀ balẹ̀ tó ń wò pé ọlọ́run rè wájú mi ọkàn rẹ̀ ó lè wà níbi tó ń ṣe ìyẹn ló fà á tọ́lọ́run ọba ṣe ń wàtàkọ́lùbákà fi sàjìdín àṣẹ ọlọ́run ọba tá à ń sọ yìí gan òun lọ́ba tó rí ọ nígbà tó ń gbèrún dúró fọ́lọ́run nígbà tó ń dúró rí ọ gbogbo bó o ṣe ń lọ tó ń bọ̀ nínú ìforíkalẹ̀ rẹ ọlọ́run ọba mọ̀ ó sì rí ọ ní ọlọ́run bá ní wáhù wa máa kún ààyè náà máa kún tán àṣẹ gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà ọlọ́run ọba àlékè ọlá ọ wà pẹ̀lú yín jama èèyàn fẹ́ gọ sínú wàlá okun tó ń fi ìbùrú jẹ́ mọ̀ṣáyádà ẹ jẹ́ ká tí ó lè pamọ́ ju abẹ́rẹ́ kéèyàn wá kó sínú òwú tán máa ń kán tó wá ju abẹ́rẹ́ sínú nǹkan kan wà lé ọlọ́run ọba rí wa tá a bá ti lè gbọ́ yẹn yé kò ní já lè sí tí ò da ní sọ́rọ́tù àlà Imran ayẹlẹ́ karùn-ún ọlọ́ni inna Allaha la yakhfa alayhi shay'un fil wa wala fis sama ọlọ́ni sẹ́yìn rọ́lọ́run ọba nǹkan kan pamọ́ fún onísánmà àtìlẹ̀ gbogbo táwa lè máa rò pọ́ lọ́wọ́ bò rí tá a bá ti lè gbọ́ yé ní abala mọ̀rọ́ kọ́bà tá a gbà wípé ọlọ́run ọba rí wa ọmọ ń tà ń ṣe kò ní jẹ́ a lè ṣe tí ó dá ní Suratu Ghafir Quran chapter fourteen ìyẹn verse nineteen ọlọ́run ní ya'lamu kha'inatal a'yuni wa ma tukhfi sudur sẹ́ẹ̀rí kha'inatal a'yuni ojú tí ń ṣe jàǹbá èèyàn lè jókòó báyìí tẹ́rù pọ̀ ń gbọ́ wáàsí ọwọ́ àndọ́gbọ́n yẹ obìnrin olóbìnrin wò ẹ̀yìn ó sì ah, àfààyàn ń gbọ́ wáàsí wọ́n dọ́gbọ́n wò wàlẹ́ ilé ọkọ̀ mẹ́ta mẹ́ta ilé ìkọ̀ méjì bọ́yá ẹsẹ̀ bí ẹ kó dúró lójú wíńdò bọ́yá ń wọ ẹnìkan tó jókòó tí ó jókòó dáadáa tó síbi tí ọ̀yẹ́ kó sílẹ̀ lára ọwá ń dọ́gbọ́n yọ owó blue film tí ó ṣe bí afá súnà ń blue film kó rí fóònù ẹ̀ ojú tí ń ṣe jàǹbá yóò ṣe bí ẹlẹ́ asúnà ń ta tó bá dénú ilé àwọn fíìmù àwọn ọmọ aṣẹ́wó obìnrin ló kórìí fóònù ẹ̀ gbogbo ojú yìí ọlọ́run mọ̀ ń tó àsójú wa gan kódà kójú ọ̀kẹ́ ara ṣe báyìí kọ́ ara wo nǹkan báyìí kọ́fẹ̀ gbé ojú wò ẹ̀sẹ̀ sí ni tó wò ọlọ́run mọ̀ bákan náà tójú tiẹ̀ tó ti ó ti hàn jù ṣe é mọ̀ pé ojú ẹni tó bá ń wòwò kú a lè fura sí pé àáfà yẹn wòwò kú ṣùgbọ́n kàn ọkàn ló bá sọ pé iye oníkùnlọ́ mọ́ka sóye kálá bá rí kan àṣebi èèyàn bá máa họ pé ah, àṣebi ni àfáì wàlẹ́ àṣebi ní ẹ̀kẹ́ ń ṣe bí ẹni ọlọ́run ni ọkàn yẹn ló jìnà jù ọkàn tó wá jìnà jù yẹn wà máa tún kún fi sòdò ìtọ́ wà nínú gbáàyà yín ọlọ́run ní tẹ́ fi pamọ́ bẹ̀ sẹ́ǹgbà mí kan lè wà lẹ́mìí ẹ̀tẹ́yìn ọ̀sọ̀ jáde pé àfáì mọ́tọ́ wà lẹ́mìí mi pẹ̀lú àṣẹ ọlọ́run mo fẹ́ ṣe báyìí tó bá di àsìkò báyìí mo fẹ́ ṣe nǹkan báyìí èèyàn lè sọ tó wà lẹ́mìí èèyàn bóde ṣùgbọ́n nǹkan tẹ́ ọ wà lẹ́mìí rẹ̀ wà á dẹ̀ fi pamọ́ níjọ́ tó ọba tó gbé búrì làwọn èèyàn ò tó mọ̀ ní tí ń bẹ lẹ́mìí rẹ̀ yẹn tó hide tó fi pamọ́ ọlọ́run mọ̀ kí la fẹ́ lòmí gbogbo eléyìí àṣetá bá ti gbọ́ yé pé gbogbo nǹkan lọ́lọ́run ọba mọ̀ ìyẹn ó lè já sọ́lọ́run kò ní já lè máa ṣe tí ò da ní kọ̀rọ̀ àti ní gbangba wa bàbá Jabir Abubakar Jabiru Jazairi àwọn ni mọ̀rọ́kọ́bà wàyí à ń yá kúdà lè mùsùlùmù nafsahu bí mọ̀rọ́kọ́bà ti láàyè tabaraka wa ta'ala wàyẹ̀lzámù á ìyá á fi kulli láhàdọ̀tì min láhàdọ̀tì làhàyàt àtàyàtì màláàlì yaqin bí a nà lọ́ à mọ̀tọ́lẹ̀ ọ̀nà àlẹ́yà alimun bí asrariha raqibun ala a'maliha. qa'imun 'alayha wa 'ala kulli nafsin bima kasabat Allah bàbá ní ka ká lọ itin ìtí ń jẹ́ mọ̀rọ̀ ọkọ̀bà yẹn gan ni ki kí mùsùlùmí fi kí ẹ̀mí kọ̀ọ̀kan lọ mọ̀ pé ọba ọ gbogbo gbogbo aye wa <clears throat> fi wa bàbá lélẹ́yìí támọ̀ dájú ó fi ṣẹlẹ̀ sí wa àmọ̀dájú yìí òun ni ó wàá tírèèni ẹ̀mí wa bí anna lọ́ọ̀à mọ̀tọ́lẹ̀ òun ní àléyá ìwé ẹ̀mí yìí gbogbo ohun tó o bá ṣe ọlọ́run ọba rí ọ níjọ́ tá a bá ti lè tírèèni ẹ̀mí wa tẹ́mi wá fi mọ̀ pé ọlọ́run ọba àlékè ọlá ó ń rí òun àsórí ìrẹ́njọ́ náà àáfàá ní ká lọ gbọ́ yé báyẹn tá a bá ti lè mọ̀ pé tóo ọlọ́run ọba àlékí ọlá ń rí wa ọlọ́run ọba àlékí ọlá mọ̀ wá ó sì máa ń tà ń gbé kọ́rọ̀ ọ́ ṣe <clears throat> bàbá ní tí ń jẹ́ mọ̀rọ̀ ọkọ́ bá nìyẹn bàbá nìyẹn nìkan tó kọ́ alimon bi asọ́rọ́rì ha àwọn secrets àwọn nǹkan kọ̀kọ̀ àwọn nǹkan téèyàn máa ń gbé kọ̀rọ̀ ṣe ọlọ́run ọba mọ̀ gbogbo ohun téèyàn máa ń gbé kọ̀rọ̀ ṣe láyé kò sí ìtọ́pamọ́ fọlọ́run sẹ́ẹ̀rẹ́ èèyàn ní ọkọ̀ fún wa pé kìí ṣègbà tá a bá wà ní public la máa jẹ́ ni ọlọ́run nìkan tá a bá tún wà ní àwọn private places àwọn àyè tí ò sí èèyàn ń bẹ àwọn àyè tó jẹ́ pàwọ́ rò pé èèyàn mùsùlùmí ọ̀pọ̀ ń bẹ ọlọ́run bá wà ń bẹ. rọ̀kíbùn alá àmàlìá àtún wá gbà pé gbogbo iṣẹ́ wa tá a bá ń ṣe kò sí ìtọ́pamọ́ sọ́lọ́run ọba ó sì ń rí gbogbo ẹ̀ yóò sì fún wa nírò yóò sì san wá lẹ́san-án bàbá ní ká lè gbọ́yé a ti mú àdífì wálẹ̀ kan pànàbí ní ẹ máa ṣe lọ kàánákà tààrọ̀ bí ìgbà tó ń rí ọlọ́run tí wọ́n bá tiẹ̀ wá rí ọlọ́run mọ̀pọ́lọ́run ọba rí ọ. <clears throat> bàbá wa mú àwọn àfáàrù wa nínú àwọn tó ti ṣẹlẹ̀ kọjá sáwọn ẹni ọlọ́run tá a fi mọ̀ wípé àwọn ẹni ọlọ́run wọ́n gbọ́mọ̀rọ̀ ọkọ̀ bá tùyé ẹ jẹ́ ká mú díẹ̀ wá ń bẹ̀ alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ anábì wa Yusuf aleyhi salatu wa salam ṣe anábì Yusuf súra yẹn la súra kanitọ́ yẹ ká fáwọn ọmọ wa kángbọ́yé pàápàá àwọn ọmọ obìnrin torí pé nínú tọ́mọ ń dá wàhálà alẹ́ ọ̀rọ̀ ẹ̀wà wà níbẹ̀ bó ṣe fífà ìyẹn lè sọ́dọ̀ lórí ibú ọlọ́run tí è bá ṣe bí yusufu ó gbọ́mọ̀rọ̀ nafs ó fi rẹ̀ ẹ̀mí ẹ̀ pọ́lọ́wọ́n ọba àlékè ọlá ó ń rí òun ni ọba lọ ọmọ bẹ́ẹ̀ ẹwà yẹn ọba ti lọ jẹ́ wàhálà fún kí ni tó ṣẹlẹ̀ gbogbo yusufu rí ànábì ọlọ́run ni Yusuf ṣùgbọ́n lọ́n fún lẹ́wà ẹwà tí ò tún ní fẹ́ nìkan mọ́ láyé táyé ò fi parẹ́ ọlọ́run tó ní fẹ́ ní tó wá ṣẹlẹ̀ ní péyàwó ọba imratul azizi tùrọ́wídù fata anafsi kọ́díṣà gọ́fà àhùbá ìyàwó ọba wá ń rò pé ah èèyàn lọ fáìn tó báyìí èèyàn lọ dáa tó báyìí irú eléyìí bí ọba ti ẹ̀jọ́kọ ẹni gan kọjálé ẹni kí lè yẹ kéèyàn máa bá ṣe zìnà ṣùgbọ́n ìyàwó ọba yìí wọ́n ròyìn pé n tó kó bá ni pé kò rí ọkùnrin tó dáa tó bá ń rí tàbá ń rẹ̀ nìkan lónìí tó ní wàláì I know I'm very beautiful I know I'm very handsome I'm very precious ọ̀ ń tara rẹ̀ jẹ́ tá ń sọ fún ọkọ̀ fine Ànábì Yusufu aleyhi salatu wa salam wọ́n nígbà tí ìyá wa zulaikha toró padà gba síláàmù tó dẹ̀ ṣe ìsìláàmù ẹ̀ dáadáa yàtọ̀ sí yòó náà àwọn míì nínú àwọn àfọ onítàn wọ́n lóun àti yusuf padà fẹ́ra wọn àṣẹ ń gbà míì téèyàn ọba kánjú lábẹ́ ẹ̀ gbóná ó lè jẹ́ pé wọn náà lọ́ọ́ farabalẹ̀ gbádùn ọbẹ̀ yẹn ṣùgbọ́n tó ọba kánjú ó lè bú ọ láràn ò ní gbádùn ọbẹ̀ yẹn ò tún ní gbádùn ahọ́n rẹ̀ ṣùgbọ́n tó o bá lè ṣe sùúrù pé wọ́n ọlọ́run mo láìkì ọbẹ̀ tí mò ń wó lójú yìí èmi ló wù mí la àṣọ olè la lọ́nà àlálì tó wàhálà tó tún dára sí tó tún gbé mu pé wàhálà ìwò ọbẹ̀ ìdùn pọ̀ kọ́ yẹ kí n máa la lásán ọyẹ tó ṣe kíni o ọyẹ tó gbé mu ṣùgbọ́n sùláìka nínú tó ṣẹlẹ̀ ní wípé ó dètè obìnrin ó fẹ́ lo ọgbọ́n ète obìnrin pé kí Yusufu kọ́ bóun ṣe zìnà wọ́n nínú nǹkan tó wá ṣẹlẹ̀ òun náà ni wípé ọlọ́run ní láúlá à ń rọ̀ ààbòrà àna rọ́bì tí ìbá ṣe pànàbí Yusuf náà ọlọ́run ṣàánú ẹ̀ tóun náà rí àwọn ìtọ́sọ́nà látọ̀dọ̀ ọlọ́run ni lànàbí yìí ṣe sọ pé wàmọ́ ubariu nafsi lọ́dọ̀ àwọn àfà tábà ní Yusuf lọ sọ bẹ́ẹ̀ tọ́lá àwọn kan ní Yusuf lọ sọ bẹ́ẹ̀ àwọn kan lóun kọ́ ṣùgbọ́n ká lóun lọ́sọ bẹ́ẹ̀ lápẹẹrẹ wà má ubari unafsi inna nafsa la amaro tó ń bè sù ilá má rahima rabbi wàlúùsàlám ẹ̀mí mi èmi náà sọ pé mo mọ́ mi ò fọ́ra mi mọ́ mi ò pera mi léèyàn ọlọ́run mi ò sọ pé màláìka ni mí ìfọ ẹ̀mí mi mọ́ ọlọ́run tí èbá sẹni ọlọ́run bá ṣàánú tàánú ọlọ́run lépa bá wọ́n ní jọ́nà lọ́hùn ìyàwó ọba ti parí gbogbo ète okùn kí Yusuf ò ṣe kí ni kọba ṣe sìnà bí Yusuf ṣe ń hàn lọ́nu ìrẹ́ Yusuf kí a lóde a tún fún ọ ní nǹkan ìyàwó olówó ìyàwó ọba ọmọ ìpolówó làwa kí ló ń ṣèwọ ọmọ iná táàkẹ̀nìlú rẹ pé káti ẹ̀ka kápọlá sí ọ lára ló wá ń sá lọ eré àwàdà ànábì Yusuf bá wọn lọ ò lè kórìí bú bá mi o mi ò ṣe sìnà o mi ò ṣe sìnà o wọ́n níbi ó ti ń lọ wì ó ṣe sìnà lónìí ńlọ́fàlẹ́wù lẹ́yìn ẹ̀ bá ya lẹ́yìn wọ́n ní kí ni ò jẹ́ kí Yúsùfù kó ṣe sìnà ń jọ́ náà lọ́hùn wọ́n ló wá ń sọ fúnyàwó ọba pé ee atastahin mímúrọ́ kọba ti jamad. Huh? wàlá astahayi mímúrọ kọba ti limaliki lijaba wọ́n ànábì ọlọ́run wá ní èhé kí mọ́ tíwọ̀ ọba ti jú ó ti jú ọlọ́run ó <clears throat> ti jú èèyàn èyàn ọkọ rẹ àbí ọba tọ́ ọba ti jú ẹ̀ ọ̀dà èmi ń tèmi èmi ń tijú mo sì gbà pọ́lọ́run ọba mọ̀rọ́ ọkọ̀ tù mọ̀rọ́ ọkọ̀ bá tìlẹ̀ mẹ́líkìlì jà bá rí i ọlọ́run ọba ọba tó ní nǹkan lánìkápá ọba jẹ nípa ọba alágbára èmi gbà kó rí mi mi ò ṣe zìnà o wọ́n ní tó jẹ́ ọ̀họ́ nìyẹn àṣetáwa náà bá ti fẹ́ ṣe tí ọ̀dà kọ̀ ọ̀yà máa ní tó èmi bí wọ́n ọba bẹ̀rù èèyàn èmi bẹ̀rù ọlọ́run tó ṣe kí ni tọ́dé èèyàn àṣẹ tá a bá ti fẹ́ ṣàbùrú tá a bá ti ní mọ̀rọ́ kọ́bà tá a ti gbà pọ́ lọ́wọ́n ọba rí wa ọlọ́run ọba ń bẹ pẹ̀lú wa ìmọ́lẹ̀ ọlọ́run ọba ń bẹ lọ́dọ̀ wa nẹ́tíwọ́ọ̀kì ọlọ́run ọba ń bẹ àbá ọ̀fà burú àbá nílé ṣe ṣùgbọ́n ń jọ́tẹ́ sùn bá jẹ́ wá pa tá wá yẹn tó ọ̀rọ̀ wa kan ọkàn ká túbà lọ ọ̀dọ̀ ọlọ́run ọba àlekè ọlá nìyẹn wọ́n ní àwa àfáórí ọlọ́run kó bá sí bílímọ̀rọ̀ kọba tì mí mọ́ látàfà alẹ́ ìkàfíà wà alẹ́ kàbí rọjá yìí mímọ́ yẹmúlíkùlì wàfà wà alẹ́ kàbí lahadar mímọ́ yẹmúlíkùlì òkúba wọ́n ní wọ́n ń sọ fún àwọn ọmọ akéwò wọn àtàwọn mùsùlùmí ayé pé ee ee ọ̀ya sọ́ra ààrẹ kọ́ ọ máa sọ ọlọ́run ọba ọba tó jẹ́ pé ń ti ń pamọ́ ọ̀pá máa fún un látàkàfà àlẹ́ ìhàfíà etí máa pamọ́ kọ̀ pamọ́ fọ́lọ́hún gbogbo tó dojúrú nàìjíríà tálọ́pàá bíọ́lá tálọ́pàá bọ́láàgì wàláì kò dojúrú lọ́dọ̀ ọlọ́run ṣé tí mò ń sọ yàbí òye wọ́n fún ẹnìkan ní poison jẹ wọ́n fẹ́ ẹnìkan ní ásíìdì jẹ wọ́n fi oògùn burúkan sínú máikrófóònù fẹ́ ẹnìkan gbogbo òdodo nítorí ọ̀sẹ̀lẹ̀ kọ̀pamọ́sọ́lọ́hún ọba torí pọ́lọ́run ọba yìí látàkáfá àlẹ́ ìhàfíà etí máa pamọ́ kọ̀ pamọ́ fọ́lọ́run kedere ni wà aláìkàbí rọjá mímọ́ yámúlíkùlì wá fà ó ní túmọ̀ sọ́ra ọ̀dọ̀wọ́ rẹ̀ mímọ́ ẹran kan ríran kan ta ni ẹni tó ní kápá lórí àlùwàfà àti pé àdéhùn tó bá ṣe àdéhùn ọlọ́run ní pẹ́ni tó bá ṣe tòun yóò wà lìjẹ́ náà ẹni tó bá yapa àṣẹ òun ọlọ́run yóò wọná máa ran kàdéhùn yẹn wàhálẹ́ ìkàbílẹ̀ hadari mímọ́ yẹmúlíkùlì òkú bàtà ó ní sọ́ra rẹ̀ lọ́wọ́ ẹni tó jẹ́ pó lágbára àti fìyàjẹ èèyàn tí ó fìyàjẹ èèyàn tí ò ní sọ ọ̀yàn sẹ́wọ̀n tí ó ní mú tún sílẹ̀kùn lẹ̀ máa sálọ téèyàn ò ní lè sálọ ọba tó fìyàjẹ àbúlàábí ẹ ti gbàgbé àbúlàábí tàbátìyàdá àbí láhàbí wàtábà máa àgìnà àníwú máa lò wà máa kásábù sáyásùlá náà rọ̀ǹda tálábì wà mú rọ̀ àtò hàmà látàlá àtọ̀ fèjé èdè àhábí lómi mọ́sá ẹ ti gbàgbé àbúlà bí olórí burúkú jọ́sí àìsàn ṣe tó fi di pé gbogbo dúkìá rẹ̀ ìyàwó ọmọ owó ìkankan ò fún gbogbo wọn sì sá lọ ọwọ́ akúnú ilé ọwọ́ àrùn òórùn rẹ̀ wọ́n fi àmọ̀ bó ti kú ọlọ́run tí ó mú yàn tí ò ní fokùndé èèyàn téèyàn ò sì nílé ọ ọlọ́run tí ó mú yàn tí ò ní gbéyàn lọ ilé ẹjọ́ kò ní gbéyàn lọ high court kò ní gbéyàn lọ supreme court tí ó fi ajẹ́ àsèmi àti yín náà tá a bá fẹ́ ṣe ti ọ̀dà àlẹ́ yín náà bẹ́ẹ̀ lahazar ẹjá wa náà ọ̀yà sọ́ra mímọ ìyẹn mo lékòlẹ̀ òkò ọba ẹni tó lágbára àti fìyà jẹ yàn ara pọ́lọ lágbára àti fìyà jẹ yàn ìyà táyé yóò tán jọ kan ìyà tọ̀run òní tán ẹ bá rí bí mopo tí wọ́n ti tọ́ṣọ èèyàn rí irú ètè mi rí wọn ròdù 2007 kọ́ nígbà tán dìbò tí wọ́n rí election tí wọ́n káwọn mopo sínú òlù àwọn sọ́jà ah wọ́n na dírẹ́bà kan lójú mi ní wòròdù àfà la ilaha illallah Driver yẹn ti bá ń bẹ láyé ń sẹ̀ tí ọba tí ò nínú àwọn memorable day àwọn ọjọ́ tí ò lè gbàgbé láyé ọjọ́ yẹn máa jẹ́jọ́ kan bẹ̀ ọjọ́ tí wọ́n lù ní wòrò òdù <laughs> tí wọ́n da dọ̀bálẹ̀ baálé ilé tí wọ́n ń kó kòbókò bò látòrí dẹ́sẹ̀ tí wọ́n á mí túpetúpe tí ò lè sọ̀rọ̀ mọ́ sọ́ọ̀wá àfihàn wé iye eléyìí ò tó zero point zero point zero point zero point zero point one nínú ìyàtọ̀ ọlọ́run percent ọlọ́run làwọn bí ìyàrá ọlọ́run àfáàwà abdullahi ọmọ dinar òun náà ń sọ nǹkan tó ṣẹlẹ̀ ó ní àwọn jáde ó ní kàrájìtù máa umara ibn al-khattabi radiyallahu anhu ó lóun jáde pẹ̀lú àfáàwà sàábí pàtàkì òní umaru ọmọ khattab lọ sí lumaka ó láwọn wá dáwọn ojú ọ̀nà kan ọ̀kan nínú àwọn ojú ọ̀nà yẹn rí arákùnrin kan tọ́já sí pé ó máa ń daran daran daran jẹ́ ní níbi orí òkè kan umaru fakọ́lá láwú umar umaru wá ń sọ fún ọkùnrin daran daran yẹn ó ní ya rọ́ọ̀rí bí iná ṣáátán min avi ilganami ìwọ daran daran ọ̀wá ta kan fún wa nínú àwọn ewúrẹ́ yìí ta àgùntàn kan àbágbò kan fún wa àbí kan nínú àwọn ẹran yìí fàkọ́ọ́là rọ́ọ̀ì ẹni tó wá ń daran yẹn wá sọ báyìí wípé ìnáwó màmúlùkún ìnáwó màmúlùkún à kí n ta kí ni wàláì èmi kẹ̀ ń bá wọn dà ní èmi kí mo ní olólùwà à fàkọ́ọ́là làwọn umar kúlìlì yídíkà àkàlà àzíbù sọ fólówó rẹ pé ìkookò. sọ pé kìnìún ìkookò ti pa ẹran yìí jẹ abudu làábùdù wọ́n ní ẹrú lọkùnrin tí ń daran yìí olówó rẹ̀ ọ̀gá rẹ̀ ló lẹ́ran ó ní àyínà lọ́ọ̀ tí n bá sọ fólówó mi pé kìnìún ti jẹ ẹran ṣe é táwọn ìyá àwọn ọmọ ìyá ànábì yìí tó sọ fàákàlà ó zèébò wàá wàláwò kò náà sọ díkì. irú látọ́pa níjọ́ òní tán ni kòkò lọ́jẹ̀ Yusufu ìkòkò a pé àti ẹ̀kú mà pé ò lè gbà wá gbọ́ gan bó dà bọ́já sí pé rọ́là ń sọ àwọn náà ti mọ̀ pé rọ́là wọn ṣe bọ́já pé òdodo là ń sọ ṣùgbọ́n rọ́nà ń pa wọ́n ní Umaru ọba busẹ́kún fàbàkà Umaru ọba busẹ́kún pé ah, irú kí ló ṣubú tọ̀ mí èmi ni mo tó wá ń kọ́ ọ̀yàn ní kíni o irọ́ tí ó pa gbogbo àmọ́ umaru umaru fúnra ẹni ọlọ́run first class títàn yìí bá rìnlẹ̀ bẹ́ẹ̀ ò bá fáwa ṣe kọ́ sínú tíà tó bá rìnlẹ̀ bẹ́ẹ̀ àṣẹ tó bá rìnlẹ̀ bẹ́ẹ̀ kò sẹ́ni tẹ́sù ò lè darí kò sẹ́ni tẹ́sù ò lè kọ́ńrọ́ kò sẹ́ni tẹ́sù ò lè gba àwọn rẹ̀ sọ̀rọ̀ ọlọ́mọ jésù ọgbà àwọn wa sọ̀rọ̀ wàgádà aláṣẹ́yìdì rọ́ọ̀yì fásitàrà wùmí ni ù wá àtàkọ̀ọ́ wọ́n ní bó ṣe di pé ilẹ̀ ẹjọ́ kẹjọ mọ́rùbá ní ìṣòlọ́dọ̀ ọ̀gá rẹ̀ ìwọ yí ọmọlúàbí ni ọkọ̀ yẹ kọ́ jẹ́rú ìwọ tó ọlámà náà tó tó báyìí tó ọ̀bẹ̀rù ọlọ́run tó tó báyìí wọ́n ní bó ṣe rà kúrò lóko ẹrú nìyẹn ọba sọ́dọ̀ ọmọlúàbí àsọ̀pọ̀lọpọ̀ wa ìṣòro ilé ọwá rí ọ̀pá mẹ́wàá jínú aṣọ ẹnìkan wá bọ́ gbé ọmọ 20 wọn kú ní ẹ̀bá ran sọ ńgbà tẹran tẹran aṣọ yẹn kọ́pà mẹ́wàá léèsì sí ni aṣọ léyà Eju ẹ ta fún mi mo mọ̀ pé ọ̀pá márùn-ún ẹ̀ 20,000 ta ọ̀pá mẹ́wàá yẹ jẹ́ 40 ẹjẹ́ fún yín 25 náà kú ni tẹ̀ ní àlásọ tẹ́ aṣọ àwọn olówó làwọn wọn kẹrà bọ́ǹdù àwọn ti rò pé gbogbo ẹ̀ làwọn ọ̀ràn tán kò ní àyínà lọ ibo lọ́lọ́run wà kí n ta sọ aláṣọ èmi kọ́ máa dá padà fún wọn tí gbogbo télọ̀ bá gbélé yìí ìwọ tó jẹ́ mẹkáníìkì lágbẹrẹ o tú páàtì kan lára mọ́tò ọ̀rà kan síbẹ̀ yìí tó o túdẹ̀ tó lè ṣiṣẹ́ ọ̀dà padà fẹ́ tó ní ní kó kó nu ṣọ́ọ̀bù tó bá kó nu ṣọ́ọ̀bù ọ̀bẹ̀rù ọlọ́run ọ̀dà padà fẹ́ni tó ní ni toró ti gbowó iṣẹ́ rẹ ó dẹ̀ ti gbowó màtẹ́ríà tó ra àtòlélé ìfẹ́ lómi àbátọ̀ta ilé o lè ní ọ̀bẹ̀rù ọlọ́run àìnà lọ ò nímọ̀rọ̀ kọba ọ̀gbàpọ̀lọ̀ ọba rí ọ ọ̀kanmínú ọlọ́run wọ́n ní wọ́n rú wàrà kó olóko ẹrú pélé ọmọlúàbí ni torí àsìkò àáfàá nírú sẹ̀mí ayé báyìí ó pọ̀ lọ́dọ̀ àwọn sàábé anábìwa Muhammad sallallahu alaihi wa sallam tọ́já sí pé wọ́n á ṣe nǹkan bí ìgbà tọ́lọ́run rí wọn èyí tí màá fi ká díẹ̀ ńlẹ̀ kí n tó bọ́ síbi mọ̀hásábà torí nǹkan méjì wọ́n ní àsọ mọ̀rọ́kọ́bà là ń sọ ọ́ lọ òun nìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ láyé àáfáà wa Umaru ọmọ Khattabi náà ni ṣe rántí arábìnrin tí máa ń ta wàrà tí máa ń fún wàrà gbogbo àwọn tí bá ń ta wàrà kán bẹ̀rù ọlọ́n wàrà wọ́n wàá fomi lù yóò fi wá pọ̀ wọ́n lè rí profit ṣùgbọ́n tó bá ta rọ́ wàrà ìyẹn lè mọ́ pọ̀ tó o lè wọ́n kọ́ wá wọ́n bẹ́tà ju kẹ́ ẹ̀ wá ta rọ́ lọ irú ẹ̀ làwọn tí ń ta oyin náà oyin original five litre wọ́n fi fẹ́ẹ̀kì ten litres wọ́n á fi lù gbogbo orú àwọn tí ń ṣe báyìí wọ́n lè rálì jẹ́ náà bó bá dọ̀dọ̀ ọlọ́run wọ́n ní nínú tó wá ṣẹlẹ̀ àwọn èèyàn lọ́jà níjọ́ náà lọ́hùn wọ́n wá ń ṣàbòsí wọ́n ń fi gàárì ẹ̀gbá lu gàárì ìbàdàn wọ́n ń fẹ́ lùbọ̀ ọlá fún lu ewùrà tí wọ́n pè lé gidi pure wọ́n ń fi túwó wọ́n ń fi ṣègbò wọ́n ń mí sí gbogbo ẹ̀ mọ́ra wọn wọ́n sì pé ní pé fẹ́ rà yìí bẹ́ẹ̀ ṣe ń wo ìyàn ni pandoyamu wíwárà sí rọ́dẹ̀ ni jama kí ni tí ó wàá ṣẹlẹ̀ wọ́n lárábìnrin yìí tó bẹ̀rù ọlọ́run ọmọ rẹ̀ gangan lọ́lọ́run ni ó bẹ̀rù ọlọ́run wípé tó ọyọ́ya ìjà sáré fomi lúwàrà yìí kí khalifa mùsùlùmí ó tó di pé yóò dé torí tọ́bẹ̀ èlé tó bá dé bá fi lú yóò léwa kó òun ọjà ní wọ́n lọ́mọ yẹn wá ní pé màmá òun tí khalifa mùsùlùmí ọba sí ń bì ọlọ́run khalifa wà níbí ọlọ́run ta ni jama ọlọ́run khalifa àti táwa náà bá fẹ́ ṣàbòsí èèyàn gbàpọ́lọ́run tó lẹni tó fẹ́ ṣàbòsí yẹn ó wà níbẹ̀ níjọ́ tá a bá ti lè gbọ́ yẹn yé kò ní í já ṣàbòsí. ọ̀gbọ́n mi yé ọfẹ́ tajà jẹ́ kó yẹ̀ni tó fẹ́ rajà lọ́wọ́ rẹ̀ pé fáànù eléyìí made in Japan ni fáànù eléyìí China wọ́n ti ṣe fáànù eléyìí made in Port Harcourt Nàìjíríà mọ́ wàá ṣe fáànù ní Nàìjíríà kọ̀ọ̀kan made in China ṣe pọ́blẹ́mù ta ni pé fáànù tó ṣe Nàìjíríà dídá sí China lọ bẹ́ẹ̀ mẹ́ntálítì wà ní pé láti kọ̀ọ̀kan made in Nàìjíríà kódà made in China ó dáa jẹ́ kó yé pé eléyìí nàìjíríà náà ti ṣe wàrà eléyìí wàrà olómi ni gààrí eléyìí gààrí tútù ni gààrí eléyìí gààrí ẹ̀gbẹ́ ni tútù yìí two ta kóńgò yìí two fifty ni fifty naira tó léwu náà ní jẹ́ kí ni ń bẹ̀ ẹ̀gbẹ́ àáfàá ní ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ìbẹ̀rù ọlọ́run àti kéèyàn máa sọ ọlọ́run kọ́ máa kaminú ọlọ́run kọ́ gbà pọ́ ọlọ́run ọba róhun òun ló lè jẹ́yìn ó ṣe bẹ́ẹ̀ irú ẹ̀ náà ló sa alákùnrin yẹn tó fẹ́ ṣe zina tóbìnrin yẹn sọ wípé ìtẹ́kìlá wàláàtà fún gọ̀lẹ̀ khatim obìnrin tó ti ń wọ́nà bí ó sì bá ìsìnlẹ̀ láti yìí tó ní sòrò owó tó wá bá kí ni tí ó sọ obìnrin yẹn ní àà arákùnrin ẹja bẹ̀rù ọlọ́run àà ìtí ọ̀yẹ́ kẹ́ ẹ stamp ẹ mọ́ stamp ẹ̀ ìtí ọ̀yẹ́ kẹ́ ẹ já ẹ mọ́ já ẹ mọ́ já ntí ọ̀yẹ́ kẹ́ ẹ já ẹja bẹ̀rù ọlọ́run ìyẹn ló fà tárakùnrin yẹn ṣe fi ń tọrọ lọ́dọ̀ ọlọ́run pé wọ ọlọ́run níjọ́ tí àpáta tó bò wọ́n mọ́lẹ̀ ó ní wọ ọlọ́run tó bá já sí pé mo ṣe léè nítorí ẹ̀ ọ̀wà làwà ọlọ́run sì làwọn àṣẹwọ̀tọ̀ ọ̀fẹ́ ṣe ti ọ̀dà náà ọ̀fẹ́ ṣe ti ọ̀fẹ́ ẹjọ́ nítorí ọlọ́run ọba fìlẹ̀ àbẹ̀lẹ́kíwọ̀ náà ní mọ̀rọ̀ ọkọ̀ bá ní ṣùgbọ́n ẹni tí ọba ní mọ̀rọ̀ ọkọ̀ bá yóò ṣàbúrú yẹn ẹjẹ́ abẹ̀rù ọlọ́run ọ̀dà níwọ̀n bá àsìkò tó kù mọ̀hásábàtú nafs mọ̀hásábàtú nafsi àkọlé kan lòun náà lọ́tọ̀ àkọlé òun ni muhasabatu nafsi lọ́tọ̀ àáfàá aláàsì gbọ́dọ̀ gbọ́yé sẹ́ẹ̀rí ìdánilẹ́kọ̀ọ́ yìí àdìpá ẹ̀sẹ̀ bọ́ sí fourteen thirty ìjírá ni ara ń tán fẹ́ kálukú wa ó fi tírèènì ẹ̀mí wa nìyẹn gbogbo àwọn àṣìṣe tá a ṣe ní fourteen thirty eight fourteen thirty nine ló dé ìkágbà pọ́lọ̀ bá ń rí wa kájẹ́kísẹ̀mí ayé wa dá sí i ń tiẹ̀ òun náà ni kéèyàn ṣèṣirò ẹ̀mí ara rẹ̀ self evaluation wàá gbéra rẹ sórí òṣùwọ̀n wàá gbé ẹ̀mí rẹ sórí scale tí mo bá kú lẹ́nìí ṣé màá wà lìjàn náà àwọn àáfàá ní mọ̀hásábà yẹn òun la fi máa ń dá sí lójoojúmọ́ mọ̀hásábà ni ó kọ látàsùnbà tí mo ti jí. iṣẹ́ olóore wo mo ti ṣe irun mélòó ni mo ti kí ní jàmá aláàárẹ̀ mélòó mo ti lọ bẹ̀ tìláwà kùránì mélòó mo ṣe àdùkárù mélòó mo ṣe sàárà mélòó ni mo ṣe èèyàn mélòó lọ́tara mi mọ̀nà lẹ́nì ṣé mo gbà àwẹ̀ súnà ṣé mo ṣe dáadáa sóbì mi ṣé mo lọ gbọ́rọ̀ ọlọ́run ṣé mo lọ lékún nímọ̀ síláàmù gbogbo àwọn nǹkan yìí ní máa ń fa ilmọ̀ hasaba mímọ̀ ṣe sírò ẹ̀mí ààrẹ ni. àáfàá ní ìmọ̀ ṣe mọ̀hásábà yìí ó ní àwọn ẹ̀kọ́ tó pọ̀ ó sì ní àwọn àǹfààní tó pọ̀ ó sì ní àwọn practicability bó o la ṣe máa ń ṣe é jama màá fẹ́ ká farabalẹ̀ torí bí tá à ń lọ lórí muhasaba yìí kò kẹnu ṣùgbọ́n kò láàsọ sọ́márì ẹ̀ láàsọ fúnra wa àáfàá ní kákọ́ lọ ọmọ wípé kálukú wa nínú suratul hashiri suratul hashiri ní Quran chapter fifty nine verse 18 ọlọ́run bá ń bá wa wí ń bẹ̀ ọlọ́run ní yá ayò alladhina amanu ittaqullaha walitanzuru nafsun ma qaddamat lighadin wattaqullaha innallaha khabirun bima ta'malun ọlọ́run lẹ́yìn tẹ́ gbèmí ọlọ́run gbọ́ lódodo àṣẹ kèfèrí mọ̀ á sábà ní rọrùn fún kèfèrí kèfèrí ò ní lè máa ṣèṣirò ẹ̀mí ara rẹ̀ torí pọ́mọ náà náà ni iná ní ó ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ gbèmí ọlọ́run gbọ́ lódodo tẹ́ ẹ mọ̀ péjọ́ kan ń bẹ tẹ́ ẹ wàá nwaju emi wájú èmi ọlọ́run ẹ gbà pé lẹ́yìn ni ẹ gbà pé lẹ́yìn ayé àyà tó ń bárí sàkíyà ìṣẹ̀mí ayé kan ń bẹ nínú sàárè tẹ́ ẹ lò ọlọ́run ní ẹ fún ọ̀la àlìkìyàmọ́ kéésì ọ̀la monday kéésì ọ̀la monday 11:49 eleven fourteen thirty nine àbí ọ̀la monday october two two thousand and ajọ́ ọ̀gbẹ́ndé alkiyama ni yàwó máa yẹ kó mọ̀nàṣó lẹ́rọ̀bẹ́lá ọjọ́ tó já sí pọ́ tí ó dúró níwájú ọlọ́run ọba abúlé wa. wọ́n ní àfa àwọn àbúlọ̀ ọmọ ó máa rù tán bá kà á ya wọ́n máa dákú ni àwa kàkàkà àwọ̀ ọ̀dákú kódà àwa kà á sọkún kọ́ lọ́hún lé kó máa ní ìwà. àṣewálé tán dúró náà fún súnmọ́ kọ́dà àmọ́ ti lè gọ́dìn jẹ́mọ́ ẹ má jà wọ pé ilé mi di mélòó mọ́tò mi di mélòó aṣọ mi di mélòó fóònù mi di mélòó fóònù wo ni mò ń lò ní láṣìá irú èwo mò ń lò lọ́dún yìí láptọ́ọ̀pù mi di mélòó ìyàwó mi di mélòó ọmọ mi di mélòó mọ́ wo gbogbo eléyìn gbogbo eléyìn ayé ni láàfi sí ìyàwó rẹ̀ ò ní bọ́ ọ lọ ọmọ rẹ̀ ò ní bọ́ ọ lọ ilé rẹ̀ ò ní bọ́ ọ lọ fóònù rẹ̀ ò ní bọ́ ọ lọ kódà ọlọ́mọdé èèyàn òkú báyìí téèyàn bá kú ọ ń bẹ nínú àwọn tó bá súnmọ́ fóònù rẹ̀ wọ́n kọ̀ lọ mú ibi làlájì bí fóònù wọn sí sékèsè nù báàgì wọn tó máa ń gbé dání o sékèsè nù kọ́mọ́ọ̀dù ṣebí ẹ bàbá kan tó kú ọmọ sáré lọ wá dọ́kúmẹ́ǹtì ilé rẹ̀ kan tó ọmọ sáré gbé lọ òun ló wọ́n tàlé ìdáná sẹ́pẹ́ kọ́kọ́ máa sunkún pé bàbá òun kú wé orí òun burú nǹkan kan sóun kò tiẹ̀ rónú ilé ìgbà bẹ́ẹ̀ lè máa bá wà láàlẹ́ ayé tiẹ̀ lọ jírí káwọn máa jayé lọ wà láìrú ọlọ́run ni òsì rú ẹ̀dá pọ̀ tẹ́nìkan máa rò pé òun òsì ń jọ bá gbọ́dọ̀ pẹ̀lú rẹ pọ̀ wà láìsàmò ní torí ẹ̀yà ilé òsì ní jẹ́ àwọn èèyàn banújẹ́ wọn sọ gan orí ẹ̀rẹ́ burú o ìlú ẹ̀rẹ́ ẹ̀rọ gbọ́ máa tọ́ra rẹ jẹ́ ìwà àtisẹ́rẹ́ rẹ ló kù àáfàá nísẹ́rẹ́ yẹn náà ni ẹjẹ́ àti síwájú dọ̀la káwá bẹ̀rù ọlọ́run torí bọ́lọ́run ọba àkàbí rọ́ǹbì máa tá a mọ̀ dùn gbogbo ń tá a bá ń ṣe níṣẹ́ ọlọ́run bá máa fún wa nírò rẹ̀ àáfàá nípẹ̀lẹ́lẹ́yìí ìyẹn ló fà á tá a ṣe gbọ́dọ̀ gbọ́yé pé hasibu anfusakom kọbílà antu hasabu àfáàwá umaru ọmọ khatobi wọ́n láwọn náà máa ń sọ bẹ́ẹ̀ pé ẹ̀yin èèyàn ẹ máa ṣèṣirò ẹ̀mí ara yín evaluate ara yín self evaluation evaluate yourself before you are evaluated ẹ ṣèṣirò ẹ̀mí ara yín ṣé mo ṣe ń tọ́lọ̀ ń fẹ́ ṣe mi ṣe wọ́n láàfá àwà umaru ẹ̀wà àti abọ́ síbi mọ̀ á sábà báyìí àṣẹ unaka àníwá lílmọ̀ á sábà mọ̀ á sábà póríṣiríṣi àfá àwà umaru ẹ̀mọ̀ mọ̀ á sábà kan lélẹ́yìí wọ́n nínú nǹkan tí máa ń ṣẹlẹ̀ sí àfá àwà umaru ọlọ́mbà níyọ́nú sí wọn ìdájánà alẹ́ ilẹ̀ ìlú yẹ́díríbù kọ̀dàmẹ́yì bìdúrọ̀ jẹmọ́ ẹ̀já máa wòta ní máa ṣe bẹ́ẹ̀ náà wá o àfáà wa Umar wọ́n ní tó bá ti wá di alẹ́ tó bá fẹ́ sùn yóò wà mú pankẹ́rẹ́ káfíwé kòbókò yóò wà nà ẹsẹ̀ rẹ̀ báyìí ok ẹ jẹ́ kí n lo bí wáyà yìí ìwọ ẹsẹ̀ ibo lórin lọ lónìí yóò máa nara rẹ̀ sẹ́wọ́n rò pé àbílẹ̀ yìí àbí nǹkan ń wà lẹ́ ọmọ tó ń ṣe yóò tún bọ́ sápá ìwọ ọwọ́ yìí kí ló mú lónìí kí ló mú lónìí nígbà bá napá tán bí ara kọ̀ọ̀kan nìyẹn ṣé nígbà tí ẹsẹ̀ bá jìyà lónìí tó níye wà lẹ́ ọ̀hún ta òun náà nínú rẹ o yé ah ibi tó ń lọ lónìí ọ̀dà lójú òjì ẹsẹ̀ ìrìn lọ tí ọ̀dà umaru ní jẹ́ ìwọ ojú yìí kí ló wò lónìí kí ló wò lónìí tó jẹ́ pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú àdísì Bukhari ó ń sọ fún àáfà àwa umaru pé ìrẹ umaru má sàlákìtà fáján ilá sàlákà ṣàìtọ́nù fáján gọ́ìrọ̀ fájíkà ìrẹ umaru ò ní gba ojú ọ̀nà àbìkan èso ọlọ́gba bùnmí ni èso tó bẹ̀ torí pé umaru ti wí ní èso gbogbo ohun tẹ́sù fi máa mú yàn umaru ti ka mú umaru ọmọ wa ṣèṣirò ẹ̀mí ara rẹ̀ pé ah kí ni mo sọ lónìí tí ọ̀dà yọ gbà rẹ̀ lẹ́nu kí ni mo wò lónìí tí ọ̀dà yọ gbà rẹ̀ lójú kí ni mo rìn lọ lónìí tí ọ̀dà yóò fi àjẹsẹ̀ ìwọ ọwọ́ mi kí ló ṣe lónìí tí ọ̀dà yóò fi àjọwọ́ ìwọ ọkàn mi àrámù wo lọ jẹ́ ikùn ìwọ ọkùnrin ìwọ ọkùnrin kí lọ jẹ́ yóò tó fi àjẹ kùn gbogbo oríkèéríkèé ara yóò fi àjẹ sẹ́wọ̀n pé ikùn tí ọ̀fẹ́ jìyà tó bá dọ̀la ṣe yọjà rámù tọ́ba ẹnu ìwọ lọ́gba yàrá ìwọ lọ́gba oúnjẹ olóró méjì ọ̀la wọ́n fẹ́ ti ìjẹ́ umaru ọ̀nà mi lálẹ́ o umaru ti wá di ọ̀gá fún kíni àwọn oríkèéríkèé ara rẹ̀ sẹ́yìn kọ́ dàbí ìgbà téèyàn ṣe dèdèrìn kì í ṣe dèdèrìn àwọn ẹni ọlọ́run nìyẹn. wàyẹ̀kú lulí nọ́ọ̀sì mọ́dá amíltìlì yaom yóò máa wá sọ fẹ́mi rẹ̀ pé kí ló ṣe lénìí kí ni nǹkan tó ṣe tó dáa mo fẹ́ gbọ́ kí ni tó ṣe tí ọ̀dà mo fẹ́ mọ̀ torí pé àlẹ́káyísù máa ń dáná nafsahu wa amila lima ba'da al-maut àṣẹ ẹ̀rí ẹni tá a bá fẹ́ mọ ẹni tó gbọ́n òun lẹni tọ́já sí wípé ó jẹ́ kó yé ẹ̀mí rẹ̀ ó rọ ẹ̀mí rẹ̀ fún tọlọ́hún ó sún ẹ̀mí rẹ̀ mọ́ tọlọ́hún ó ń ṣèṣirò ẹ̀mí rẹ̀ ó ń jẹ́ kẹ́mi rẹ̀ ọmọ páyé kéré ọ wá ń ṣiṣẹ́ fún un tí ń bẹ lẹ́yìn ikú èyí náà níjọ́ alkiyama wọ́n ní bá àfa àwa ọmọ rúgbó sí máa ń ṣe lélẹ́yìí wà fi dáàlé àtànà fàṣẹ́l mọ́tànà fèso ẹ̀já wa náà kọ́ ṣe wúmọ́rù ká tó sùn lálàálẹ́ ká máa ṣe mọ̀ásábà kọ́ ọmọ wùlẹ̀ máa fẹ́yìn ń fẹ́yìn kọ́ ọmọ kó o dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kí ni mo ṣe lónìí tí ọ̀dà kó o túbà lọ́dọ̀ ọlọ́run mọ̀ásábà nìyẹn àfáà wa Abu Talha nínú àwọn sàábì ànábì wa Muhammad ní sallallahu alaihi wasallam wọ́n ní làmọ́ ṣàgàlá ti wàdí kọ́tù ansọ̀ láti yí kharaja mínìá sadaqatan lillahi ta'ala falamu yakun hadha minhu illa muhasaba. linafusi wa itaban la wa tadiban àfáwà Abu Talha wọ́n níjọ́ kan sẹ́rẹ́ mi àti yín náà ẹ̀kọ́ yẹn ó yẹ wa lẹ́kọ̀ọ́ ayé máa ń disturb wa ń gbà míì irú àwọn tá a jẹ tíṣà ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ lọ́wọ́ jẹ̀mọ́ àfi bọ́ ọmọ lọ́wọ́ OBC wọ́n àtẹ́ndì sóbì wọ́n inspector ní òfin wọ́n ṣe PTA àbí wọ́n ṣe staff meeting ọba wa náà wì ká má fọ̀rọ̀ àwa mọ́ irú wa náà ó yẹ kó rò pé ìwọ sùkú yìí ló jẹ́ kírun lásìkò ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ mo mọ tí màá ṣe five thousand nínú owó tó wọlé lásìkò tí ọ̀jẹ̀ èsì lọ́ọ́ fi ṣe sàárà fọ́lọ́hún àwọn èṣe bẹ́ẹ̀ ayé ń dìstọ́ọ̀bù tiwa fọ́lọ́hún ọlọ́run ní sọ́fà tiẹ̀ ẹ̀wẹ̀ lẹ́yìn wọ́n ló ko oko pé ìwọ oko ìlú òde lọ kírun lásìkò ó sì mú díẹ̀ ó sì mú nínú oko ọlọ́fi ṣe sàárà pé oko tó ló kó bá mi tí n bá sì rí inú rẹ̀ náà ọlọ́ọ̀ náà ní sí àwọn àfiṣe bó ṣe kó lọ́tọ́ lọ ẹwà àwọn èèyàn tiwa lónìí ẹlòmí ò ráyè wá sí mọ́ kò ráyè gangan ó tún nílá kó tó fi twenty naira ṣe sàárà mi fún tọ́lọ́hún <laughs> ṣe àwọn kan lélẹ̀ ọlọ́ọ̀kírun yẹn o kẹ́lẹ́ bí ọlọ́ọ̀kírun yẹn o ṣùgbọ́n orí sí pé ah nǹkan mà rọ́lù mi o nǹkan mà ṣe mi o torí oko ni ọ̀jẹ́ ń kírun lásìkò rẹ̀ tíjà máa fi abọ́ máa ń lọ àbí ní ọ̀jẹ́ ń bá Allahu lákọ̀ọ́kọ́ ó sì mú a reasonable portion of the of the farm ó sì fi ṣe sàárà fọlọ́ jẹ́mọ́ àkílẹ̀ lẹ́yìn àwọn ń ṣèṣù rẹ̀mí ara wọn ni wọ́n lọ́kan nínú àwọn aṣíwájú rere fún wa orúkọ rẹ̀ ń jẹ́ al-ahanaf bono Qais ọlọ́mọbanikẹ́ àfa àwọn ahanaf ọmọ Qais anahu kana yẹjú ilal wọ́n láàfáà yìí ọmọ ń wá síbi àtùpà ẹmọ̀rú àtùpà tán máa tàn tí náà rẹ̀ ọmọ jó gírì wọ́n ní yọ́ wàá fìka rẹ̀ síbi àtùpà yẹn títí tó fi já sí pé iná òjò tí ó fi máa fíìlì iná hata yahisa náà jọmọ ẹjẹ agbọye o kìí ṣe irú lanta tí ó ní ẹyin o àtùpà direct náà direct yọ wàá kọ́ bẹ̀ báyìí kìí ṣe pé ó ń ṣe màjíìkì o. kìí ṣe o kìí ṣe pé àgbòná dẹ́rọ ọ fẹ́ jẹ ìka ìwọ ọ̀ka yìí bíi kẹ́nìkan ní ìsìnkọ́ ọbọ obìnrin lọ́wọ́ ìwé ní àwàlẹ́ mo bọ gẹ́yìn lọ mo fọwọ́ kàn níbi báyìí kí ni tóun ó ṣe ọwọ́ ń dáná lálẹ́ yọ wà wá àtùpà ọya ṣèbí wọ́n lọ bomi ọya yé ó ń jó mi kò ní gbé pọ̀ mẹ́ o tí ọwọ́ yẹn ó fi fi iná pé àán sórí pé náà ọlọ́run ọ̀dá mọ́ sí tí ó jẹ ọwọ́ náà jama ẹja mọ̀ sí bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ̀kan wà láàyè ọlọ́run mọ́ sí alọ́mọ náà àfà kò sí àlàyé o a ah, kò sí ìyà kankan láyé ìyà kí ní bẹ láyé ebi ń pọ̀ ebi wà lélẹ́yìn ò rí ebi tọrún ebi tí ó pọ̀ tó pé tí wọ́n bá tún fẹ́ fún ọ lómi gbóná máwùlì móòlì omi ẹ̀dọ̀ jálù fún tó jẹ ìgòdánwò àwọn nǹkan tí ó ba gbogbo eyín jẹ́ ó tún wá jẹ́ ebi ó tún wá máa pọ̀ jama a gbọ́dọ̀ sọ́ra àáfàá wa ánáfù wọ́n ní tóun máa ń ṣe nìyẹn tó fi já sí wípé wọ́n ní súnmọ̀ yẹ kúlù lè náfsì yìí yóò wá sọ fún rẹ̀ pé yá Hunayf o ti sọ gara ẹ pé anafu kekere yi yìí máa hàmálàkà ma náà tàyàwó mà kádà wà kada wa kada lù ọ́ luo ló ń jẹun lérí ẹ kí ló ṣe ọ́ tó o fi ṣe nkan báyìí níjọba ìwàlẹ́ ọ̀yẹ́ ká ronú sáàrin yìí èmi tí mò ń sọ́nà ọ̀yẹ́ kí n ronú sí i kọ́lọ́n kó foríjì gbogbo wa keewe kí ló se mi tí mo ṣe nkan báyìí nijọba yi kó o fìyà jẹra rẹ even bó ṣe kó tiẹ̀ wo mi gbóná tó ti gbóná kọ́ kẹtẹsẹ̀ rẹ bó ní yé kí ló dé ah iná ọlọ́run ọlọ́run máa jẹ́ wọn náà ṣe yá ń bẹ́ ń bí iná omi tó ti gbóná bọ́ọ̀lù tó fẹ́ fi ròmọ́lá gidi kó ní ẹ bá ń bù sínú kúlà kọ́ ọ̀kẹ́ mú ọwọ́ rẹ kó o ti bọ̀ kó ní yé kọ́ ọ pariwo pé irú kí lélẹ́yìí kí ló ṣe ọ́ ẹ̀rù ọlọ́run lọ́ba mi àṣeyà ń bẹ́nu náà wọ́n ní táàfà wa máa ń ṣe nìyẹn yóò ní kí ló ṣe ọ́ tó fi ń ṣe tó ṣe báyìí kí lọ́rọ́ lù ọ̀gàn náà àsó ń kọ́ ẹ̀mí rẹ̀ pé èèyàn ò kí máa ń ṣe tí ọ̀dà àáfàá ní wàhúkíyà àwọn tó gbà wá anna ahada sọ̀lìhìnà kánà gọ́ọ̀zìyàn wọ́n ní kan nínú àwọn ẹni ọlọ́run tó ti kọjá nínú àwọn ẹni rere àwọn eléyìí wọ́n yàtọ̀ àwa náà gbọ́dọ̀ gbìyànjú àti súnmọ́ wọn ọlọ́run sí á nìkan nínú àwọn ẹni rere wọ́n ní jagunjagun ni ẹni tí máa ń gbìyànjú sójú ọ̀nà ọlọ́run ni fàtàkà ṣàfàtìláwù ìmúra àtọ́n wọ́n lóbìnrin kan bá ṣèèsì síra álẹ̀ fún ọkùnrin yìí fanadọ́rọ̀ ilé ọba wò ee farọ́fà àyádà wípé yéè mo wò ó obìnrin ẹ o bá wá ṣe wò free of charge tí ò ní ìtumọ̀ lára wa wọ́n ní wà látọ́mọ̀ ayé náà wú fàfà kọ́ àhá wọ́n lọ bá bẹ̀rẹ̀ sí ní gba ojú rẹ̀ bí pa pa eré ni àwàdà àfà ojú ẹ̀ bá yọ bọ́ọ̀lẹ̀ sẹ́yìn pé ònìgé kí lẹ́rí ọ̀dọ̀lẹ̀ ẹ̀fọ́ lójú kìí wípé ó nǹkan fọ́ rẹ̀ lójú ìbẹ̀rù ọlọ́run ló mú pé a ah, ó sì ń wo obìnrin ẹ fẹ́lẹ̀ ìwé àfáà tí mo blue film blue film àfẹ́ elésù nìyẹn blue film àbẹ́ tí ó gba píkṣọ obìnrin yọ ma wá yọ ògbé àpàlẹ́ ọmọbìnrin wo gbáyà rẹ̀ wo ẹsẹ̀ rẹ̀ yóò fi yóò fi máa pàrònú rẹ̀ <laughs> ọwọ́ àwọn fídíò òbègé àláì ah, ah, ọmọbìnrin ìwètè rẹ̀ gbogbo àyà rẹ̀ ah, àwọn kan rẹ̀ wòtán rẹ̀ èèyàn ló sẹ́ẹ̀sì wo obìnrin ìtọ́ gbá rẹ̀ lójú tó tún fi yọ bọ́ọ̀lẹ̀ fún bẹ̀rù ọlọ ẹ̀jáwa náà sọ ṣe àáfàá ní tó bá wá rí bẹ́ẹ̀ mọ̀ásàbátù nafsi eléyìí tá à ń sọ yìí pé a máa ṣèṣirò ẹ̀mí ara wa òun ni ó jẹ́ ká mọ̀ pé níjọ́ tá a bá ṣe dáadáa nahmad allah a wà dúpẹ́ fọlọ́run pé ah, ọlọ́run mo dúpẹ́ o mo ká sùn bá ń jẹmọ́ suri asiri magrib isha mo tó gbàwẹ̀ súnà mo tó ṣe sọ́dákọ̀ mo tìláwà kùránì mo ṣe náfìlà àdúà mo jí lóru irú ìjọ́wọ̀n èèyàn ò dúpẹ́ níjọ́ tó o bá wá rí i pé tó ilẹ̀kùn mọ́ ọ lọ́wọ́ nǹkan já sínú khasara nìyẹn khasara loss òfò pé eh, nínú ìran márùn mo kí méjì níjàmọ́ òfò lónìí mi ì rí sí olóore kankan ṣe mi ì rí tìláwà kankan ṣe kò sí náfìlà kankan mi ò rí nǹkan kan ṣe ó yẹ kí n lọ wáàsí àsìkò wáàsí mo fi ń wo fídíò ẹlòmíì lónìí Sunday gbowó ìlọ́ àti kankan jèrè fún yọba ẹ bá three hundred two litre yọ ara sá sínú jẹnẹrétọ̀ ẹni ẹlẹ́ni ní wa mérí wọn tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ láyé ń bí yọmọ mérí ń fi kẹsẹ̀tì ya ayé sí ọjèrè yóò ń wò bùkọ dúdú ń wá kó sí àlàyé àwọn eré eléṣù yọ wà sí yọmọ ẹ bá ń ara rẹ̀ kò lè máa àáfàá ní ẹ lọ mọ̀ pẹ̀lú mọ̀ásàbátù nafsi pẹ̀lú kámà ṣèṣù rẹ̀ mí ara wa àwọn oore ńlá kan ló wà níbẹ̀ fàwa ìdún àvímọ̀ àǹfààní tọ́pọ̀ ló wà níbẹ̀ alákọ̀ọ́kọ́ nínú oore tó ń bẹ ń bi mọ̀hásábà òun náà ni ziyadatul iman wàtákùwà mọ̀hásábà máa ń lékún bẹ̀rù ọlọ́run àti ìgbàgbọ́ òdodo sẹ́rẹ̀ tó bá ń ṣe mọ̀ásábà tó bá se nǹkan mẹ́wàá lánàá tó bá gba aládàá mẹ́wàá lánàá tí ó bá gba mọ́kànlá lónìí méjìlá ni ó gbà torí pé bẹ̀rù ọlọ́run rẹ̀ ó máa lékún gbogbo ìgbà jàmọ́ sóyà bí òye ẹlẹ́kejì nínú àwọn oore èyí tó wà níbi mọ̀hásábà kò ní jẹ́ èèyàn ọjọ́ rẹ̀ èèyàn lójú àwọn èèyàn kan ń bẹ tó pé mùtàkà bìrú náà hùm wọ́n wà arrogant wọ́n bá nǹkan díẹ̀ tán bá ṣe wọ́n á ṣe báyìí wọ́n á jọra wọn lójú ṣùgbọ́n wọ́n tó bá ń ṣe mọ̀ á sábà wà á ríra rẹ sí pé o ò tí ì ṣe tó ń tọ́lọ́run fẹ́ kó o ṣe èèyàn níjọra èèyàn lójú even wọ́n tó jẹ́lẹ̀ àwọn bojú yes ó ti gbogbo nǹkan tí Islam ní o ṣe tán sọ̀ǹtẹ̀ láṣẹ ọkọ rẹ sóòrí ìyọnú ọkọ rẹ sọ̀ọ̀mọ yọ owó lẹ̀ tán bá ní ọlọ́fowó ra nǹkan wọ́n ní ọra nǹkan ọbẹ̀ sọ̀ọ̀mọ yọ twenty naira lẹ̀ sọ́ọ̀mọ́ sàbòsí ọkọ rẹ ìwọ náà ó tún wá rò pé mo níbi kan tí mo kù sí ìwọ àfà ìwọ náà ó tún wò wípé níbi tí gbogbo eléyìí téèyàn bá gbọ́mọ̀ á sábà yéé e. a máa fa àtàwádùrù a máa jẹ́ kẹ́mi èèyàn ọlọ́ọ̀lẹ̀ a sì máa jẹ́ kéèyàn ó jìnnà sí ìgbéraga ẹlẹ́kẹta nínú àwọn àǹfààní olówó oyebíye tó ń bẹ níbi mohasabatu nafs albu'd an awa nafs mohasaba máa ń jẹ́ kéèyàn jìnnà sí fẹ́ẹ́nú ìyá máa fẹ́ lò fẹ́ẹ́nú pé tinú mi ní ṣe tó bá wù mí máa ṣe mohasaba ó jẹ́ yọ pé ó gbọ́dọ̀ ṣe tó wù ọ́ tó bá wù Ọlọ́run ló gbọ́dọ̀ ṣe lásìkò tó bá kí lásìkò tó bá wù ọ́ wàá ṣe tọ́lọ́run bọ́lọ́run ṣe fẹ́ kéde bí wọ́n ṣe fẹ́ kìí ṣe báwùjọ se ń dictate ara àǹfààní muhasaba nìyẹn ẹlẹ́kẹrin nínú àǹfààní muhasaba òun náà ni àdáwàtú shaitan muhasaba ó jẹ́ àmọ̀ pé ọ̀tá ń bẹ láàrin àwa àti èṣù èṣù ọ̀fẹ́ kárí muhasaba ṣe kọ̀fẹ́ ká máa ṣèṣirò ẹ̀mí ara wa ká má bàa jèrè ẹ̀ ń bá ti wá ń rí í ṣe ọ̀tá ń bẹ láàrin òun àti ìwọ tó ń ṣèṣì rẹ̀ ara rẹ̀ ìwọ náà local champion torí pé o ti ráwọn èèyàn kan láwùjọ wọn èlò jáàbù ìwọ ń lò jáàbù torí pé wọ́n ti dárùn gbọ̀n sí ṣòkòtò rẹ̀ fò òkè o ti ríra rẹ̀ sí wípé wọ́n náà ti dáa tán la ṣe ń sọ fọ́pọ̀lọpọ̀ àwa tá a jọ̀dọ̀ tá a máa ń ṣe gànràngànràn ọ̀ya máa ń ṣe mọ̀ á sábà bóyá nú àwọn tó rò pé ìwọ dáa jù lọ wọn lè dáa jù ọ lọ wájú sọ̀ọ́dà nínú ìbáadà sọ̀ọ́dà nínú mọ̀ámọ́là ìbágbùṣe láàrin èèyàn nínú ọ̀rọ̀ ẹnu sọ̀ọ́dà níbi bísínẹ́sì rẹ tọ̀ọ́dà nílé iṣẹ́ tó ti ń ṣiṣẹ́ sọ̀ọ́dà àárín ìwà àtọ́lọ́hún sọ̀ọ́dà ìwà àtòbí rẹ sọ̀ọ́dà ìwà àtìyàwó àtọkọ rẹ sọ̀ọ́dà <clears throat> ẹlẹ́kẹrin nìyẹn mọ̀ásábà ó máa ń jẹ́ ká mọ̀ pé àwa àtẹ̀sùnkẹ́ni wá ọ̀tá kò ní já jọra wa lójú yóò sì jẹ́ ká mọ̀ pé èṣù ọ̀tá wa ni àáfàá ní ẹlẹ́karùn-ún níbi ká máa ṣe mọ̀ásábà ọmọ ń fa hayatan tọ̀yíbatan hayatan tọ̀yíbatan mọ̀ásábà kéèyàn máa ṣèṣù rẹ̀ mí àárẹ̀ èèyàn ọmọ ń jẹ́ kéèyàn ló sẹ̀mí ayé tó dáa ṣe ráwọn nǹkan míì ti máa fa káwọn èèyàn la hypertension ẹ máa ṣe mọ̀ásábà lè la hypertension tó rẹ̀mí tiẹ̀ dá ìmọ̀ ìlàlọ́ ọ̀dọ̀ ọlọ́run lẹ́mí rẹ̀ ń wà yóò rò pé ṣe mo ṣe tọ́lọ́run lónìí ṣe mi ṣe tọ́lọ́run lónìí èwo ni mo ṣe tó dáa èwo ló kù díẹ̀ káàtó ìyẹn ló fà tọ́jẹ́ pé àwọn sàábẹ́ ànábì ẹ̀ lè máa gbọ́ pé kan ẹ̀ ní fọ̀pá gíga no ẹ̀mí tí wọ́n máa wà lọ́dọ̀ ọlọ́run ni lè pé kan ọwọ́ abímọ kọ̀wá rówó ní ọ̀wà máyé nira fọ́kọ ẹ̀ ẹyin sẹ́yìn pé sọ fún yín o sẹ́yìn pé kéèjì ọmọ ẹ̀sọ̀ lóyún sẹ́yìn pé kíní kankan kan màálù lọ yẹ kẹ́ ẹ pa o ìwé wa lẹ́ja òrè tẹ́ fẹ́ pa ní ìsìn ẹ wá lẹ́ra mùsòrò ẹyọ kan èmi ò faramọ́ o nǹkan kan problem kì í ṣẹlẹ̀ sáwọn. ẹ̀mí wọn sopọ̀ mọ́ lọ́run ni mọ̀ á sábà láyé ìyẹn ló fà tá a bá ń ṣe mọ̀ásábà ẹ̀mọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ásábà ayé làwa ń ṣe pé àlẹ́fù mi ti kọjá kí n máa wọ fìlà two hundred naira tá à ń sọ fún ọ pé olè wọ hundred naira fìlà hundred naira tó bá fi kírun sọ́lọ̀ òní gbà ọwọ́ àrùn pé àwọn èèyàn àwọn èèyàn gbọ́n sọ pé irú mi pé ó yẹ kí n lè máa wọ fìlà two five tá à ń sọ bẹ́ẹ̀ fún ọ irú rẹ̀ yẹ kó ọmọ fìlà hundred naira two four ikú lọ fi ṣe sọ́dá kọ̀ èyí lọ́ọ̀bà nú àlùjẹ two five tó o lò òní bá nú fìlàyé ògbò sáyé ìtọ́ ọba àánú àlùjẹ́ náà ni ìrun ìjọsìn tọ́ ọba fi ṣe ta ló sọ fún ẹgbẹ́ irú mi ó yẹ kí n ti máa lo fóònù 80,000 tọ́ ọba lo fóònù 35 táwọn èèyàn ń pè ọ́ tó ń receive tó ń send text message sincerely èyí ò ní ọmọ àlùjẹ́ náà lọ́dọ̀ ọlọ́run ó ní irú mi lẹ́fù tí mo wà ní ìsìn ó yẹ kí n lè máa gbélé seven bedroom flat tá ń sọ bẹ́ẹ̀ fọ́ irú rẹ̀ lè gbélé face me and slap you ṣùgbọ́n tá a gbọ́dọ̀ ṣọ́ra fún ni wípé tó bá ti ń di pé ayé ń tóbi lẹ́mìí rẹ̀ gbà kí ní problem mọ̀hásábà máa ń so ẹ̀mí èèyàn mọ́kẹ́ni o ọ̀dọ̀ ọlọ́run àáfàá ni wàbí mọ̀hásábà ti nerves pẹ̀lú ká máa ṣe sírò ẹ̀mí ara wa ó máa ń ṣe tọ́rùdù ọmọ ń lé tọ́rùdù ṣàyàtìn yóò lè sùn jìnnà sí wa. wà áàlùwú mẹ́nà lè ins wà lè jìn àwọn tó tó jẹ́ ní èṣù nínú èèyàn àtàǹjànú wọn tó jìnà sí wa wọn ní lè súnmọ́ wa torí wọn ti rí báwo sara wọn ṣùgbọ́n ọ̀tọ́ bá já sí wípé tó àwọn aráyé lọ ń bá rìn wọn á kó bọ̀ wọn ó dẹ̀ sí tó fi já sí wípé ẹ̀mí rẹ̀ ó jìnà sí tọlọ ní ìparí àáfàá lẹ́ni tó bá wá ń ṣe muhasabatu nafs irú ẹni yìí o khuludun fìlìjánà ọlọ́run sí tiwa náà bẹ́ẹ̀ ohun tó ń ṣe gbére ní àlìjánà yọ́wọ́ àlìjánà torí wípé látara mọ̀hásábà tó ń ṣe yẹn ìyẹn ó ti lọ kọ́ pé ọdún mélòó láàlò láyé táwọn ẹ̀wù onírin mọ̀hásábà yẹn torí pé ẹ má ṣe mistake a ṣe mọ̀hásábà ká lè jẹ chairman olóṣèlú a ṣe mọ̀hásábà ká lè jẹ governor a ṣe mọ̀hásábà ká lè jẹ senator a ṣe mọ̀ásábà ká lè bá àgọ́ jíìpù à ń ṣe mọ̀ásábà ká lè súnmọ́ lọ́hùn bá a bá ṣe wá ń súnmọ́ lọ́hùn ọba sí dàrọ̀já àti fìlìjánà àlìjánà wọ́n máa wá ga yóò máa wá ga yóò máa wá ga àbẹ̀rẹ̀ ọlọ́njà wà àlìjánà subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik subhana rabbika rabbil izzati amma yasifun. وسلام على المرسلين والحمد لله رب العالمين